أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني في الله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba atọ́ra àdínkù ìkí ọlọ́run ọba àti orí ajẹ́ǹjẹ́ tán ọlọ́run ọba fún ànábì wa muhammadi sallallahu alayhi wa sallam àti àwọn aráalé ànábì àtàwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrí ojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà ìtẹ̀síwájú lórí àlàyé àgbọ́yé la ilaha illallah eléyìí tí a ń sàlàyé fúnra wa lọ torí pé gẹ́gẹ́ bí àwọn àlàyé tó ti ṣáájú a ti sàlàyé fún wa wípé ọ̀ràn yẹn ni kí a ma ìtumọ̀ la ilaha illallah tí a ń sọ lẹ́nu la ilaha illallah yìí tí a bá gbàgbọ́ yẹ ọ̀nà mẹ́ta ló ti gbọ́dọ̀ lápá nínú ìgbésí ayé mùsùlùmí ìtumọ̀ la ilaha ó gbọ́dọ̀ rinlẹ̀ nínú ọkàn wa. bákan náà ó gbọ́dọ̀ rinlẹ̀ lórí àwọn wa bákan náà ó gbọ́dọ̀ rinlẹ̀ nínú ṣeṣi wa ọ̀nà wo ni túmọ̀ la ilaha illallah ọ̀nà wo ni ó gbà rinlẹ̀ nínú ọkàn wa òun náà ní pé kó rinlẹ̀ nínú ọkàn wa wípé kò tọ́ láti máa jọ́sìn fún nǹkan kan àyàfi ọlọ́run ọba nìkan ó gbọ́dọ̀ rinlẹ̀ lọ́kàn wa wípé ìjọ́sìn fún nǹkan ní ìyàtọ̀ fún ọlọ́run ọba ìbàjẹ́ ni. ìjọsìn fún nǹkan mẹ́yàtọ̀ fún ọlọ́run ọba ìṣe kèfèrí ni ìjọsìn fún nǹkan mẹ́yàtọ̀ fún ọlọ́run ọba ìṣàbòsí ni kó gbọ́dọ̀ rinlẹ̀ nínú gbáyà wa bẹ́ẹ̀ ká gbàgbọ́ wípé lẹ́yìn ọlọ́run ọba kò sí ẹnìkankan tó tọ́ mọ́ láti fún níjọsìn gbogbo ẹnikẹ́ni tí ò bá rinlẹ̀ nínú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ó gbà pé ọlọ́run ọba ló àwọn nǹkan míì táwọn èèyàn jọ́sìn fàtọ̀ fọ́lọ́wọ́ báyìí náà àwọn nǹkan ẹ̀ náà lẹ́tọ̀ọ́ ká fún wọn níjọsìn ó gbà bẹ́ẹ̀ ní ọkàn rẹ̀ pé à ọlọ́run nìkan mẹni tí ń sin òun ọ̀run ló sì mẹni tí ó là oríjọ́ a bá tó dójọ́ oríjọ́ ń kálukú tó máa gbogbo ẹnikẹ́ni tí bá ń ẹ̀sìn pẹ̀lú àdìsọ́kàn báyìí irú ó gbọ́dọ̀ dá wa lójú pé ìlànà tọ́lọ́wọ́ bá yọ́nú sí òun náà ìlànà tá a fi ń sin lọ́wọ́ báyìí ó sì gbọ́dọ̀ dá wa lójú pé gbogbo ẹnikẹ́ni tó bá rin ìlànà míì tó yàtọ̀ fún ìlànà tá ń rìn yìí irú ẹni bẹ́ẹ̀ wàhúwa mẹ́ ọlọ́wọ́ bá lékelá sọ pé falan yuqbala minhu ọlọ́wọ́ bá lórí àwọn wa ń tọ́ ọ̀nà wo ní ó gbà rinlẹ̀ òun náà ni pé a máa fi rinlẹ̀ lórí ahọ́n wa pé kò tọ́ láti máa jọ́sìn fún ẹlòmíì mọ́ àyàfún a máa sọ ní gbogbo àyíkáyè tá a bá wà wípé ọlọ́run ọba nìkan òun náà lọ́tọ́ láti máa jọ́sìn fún a sì máa a ní máa sọ lọ́nu àwọn wa nínú ọkàn wa ká máa jọ́sìn fún àmọ́ wa ká máa sọ ọ̀rọ̀ káwọn wá sọ wípé tó ọ̀dà gbogbo ilé táwọn kèfèrí ń ṣe yìí náà ẹ̀sìn kan náà là ń sìn ọlọ́run ọba kan náà là ń sìn gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń sọ ilé ìbáyìí jáde lórí àwọn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ṣe mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá gbà yí pé ọlọ́run kan náà làwọn àti àwọn àtàwọn kírísítẹ́nì ń pè ọlọ́run ọba kan náà làwọn àtàwọn yahudi tọ ọ̀nà tá ń gbà pé onílẹ̀ lọ́yà tọ̀tọ̀ kò gbọ́dọ̀ mọ́ jáde lórí ahọ́n wa báyìí gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí ó ya pasí la ilaha illallah tó gbọ́dọ̀ nílẹ̀ lórí ahọ́n wa nìyẹn nínú ṣe wa ọ̀nà onígbàdà wa rinlẹ̀ òun náà ni pé kárí pé nù ṣe sí àwa náà jẹ́ni tí ń jọ́sìn fún nǹkan míì mọ́ àyàfọ́ ọlọ́wọ́n ba a ni tí ń fún nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ba níjọsìn ìṣe wa nìyẹn iṣẹ́ wa nìyẹn iṣẹ́ wa gbọ́dọ̀ máa já lórí pé ọlọ́wọ́n ba nìkan lámọ̀ jọ́sìn fún. sọ àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni la ilaha illallah lọ́gbọ̀dọ̀ gbà láti fi rinlẹ̀ nínú gbésí ayé mùsùlùmí nínú àwọn nǹkan tí a wá láti mọ̀ òun náà ni pé annakufara al-mushrikin annakufara Quraysh wal-mushrikin àwọn ẹlẹ́bọ Quraysh tọ́lọ́wọ́ bá lékẹ́lá bí anábì sallallahu ọlọ́run ọba àlékẹ́lá ò sì gbé ànábì dìde láàrin wọn àtìgbà tọ́lọ́run ọba àlékẹ́lá gbé ànábì àtìgbà tọ́lọ́run ọba àlékẹ́lá ò sì gbé ànábì dìde lójíṣẹ́ àmọ́ tí wọ́n ti bí ànábì sallallahu sáyé gbogbo àsìkò iná ń pè ní àsìkò jàhìlíyà àsìkò síwájú ká bí ànábì sallallahu àtìgbà tó ti bí ànábì àmọ́ wọ́n tako wípé ọlọ́run ọba ní ń dẹ̀dá o orinlẹ̀ nínú ọkàn tiwọn náà àwọn náà gbà bẹ́ẹ̀ pé ọlọ́run ọba nìkan ní ń dẹ̀dá àwọn náà sì gbà wípé kò sẹ́ni kankan tó ní kápá àti dá ẹ̀dá àyàfi ọlọ́run ọba nìkan ṣoṣo orinlẹ̀ nínú gbáyà tiwọn náà bẹ́ẹ̀ alukur'anu kẹrim sì jẹ́ kẹ́lẹ́ yíyé wa kur'ani náà fi rinlẹ̀ bẹ́ẹ̀ wípé àwọn kèfèrí lásìkò anábì sallallahu alayhi wa sallam àwọn náà gbà yí pé ọlọ́run ní ń gẹ́gẹ́ bí ọlọ́run bá àlékẹ́ láti sọ nínú sọ́rọ́tù Luqman ayẹlẹ́kẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọ bá nílẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó bá bí wọ́n léèrè wà láyín sa'altahum ọlọ́run nílẹ̀ ànábì tó bá bí àwọn ọ̀sẹ́bọ léèrè pé man khalaqa samawati wal arda pé talẹ̀ tó dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje la yaqulunna ọlọ́run bá fi rìnlẹ̀ fún wa yí pé àwọn kèfèrí Quraysh àwọn náà gbà yí pọ́lọ́ ọba lọ dá sánmà méjèèje àtìlẹ̀ méjèèje jàmáà ìnígbàgbọ́ pọ́lọ́ ọba lọ dá sánmà méjèèje àtìlẹ̀ méjèèje ìjọ wá sọ wọ́n di mùsùlùmí ìjọ sọ wọ́n dẹlẹ́sìn Islam kò sọ wọ́n dẹlẹ́sìn Islam nítorí pé wọ́n gbà pọ́lọ́ ọba lọ dá sánmà méjèèje àtìlẹ̀ méjèèje tòótọ́ àmọ́ wọn gbà pọ́lọ́ ọba nìkan ló yẹ ká máa jọ́sìn fún wọ́n tún gbà pé àwọn nǹkan méjàtọ̀ fọ́lọ́ ọba náà wọ́n tọ́ láti máa fún wọn níjọ́sìn àbákẹ́ náà àwọn orin wọn tí wọ́n máa ń kọ lásìkò jahiliya àwọn orin wọ̀nyí náà ń sẹ̀rí wípé àwọn àwọn lárúbáwá lásìkò jahiliya wọ́n gbà wípé ọlọ́wọ́n ọba nìkan ní dẹ́dà nínú ẹ̀ ni orin tí Zuhair ìkánú àwọn ṣùwàrọ́hùl jahiliya ìkánú àwọn akọrin lásìkò jahiliya wọ́n pè ní Zuhair bun Abi Salama aw Zuhair bun Abi Salma ẹni yìí olóso wípé fala taktumunna Allaha ma fi nufusikum ó ní ẹ má gbé nǹkan tó wà nù gbáyà yín pamọ́ fún Ọlọ́run bá o fala taktumunna Allaha ma fi nufusikum ẹ má fi pamọ́ fún Ọlọ́run bá nǹkan tó wà nù gbáyà yín torí pé wọ́n ní liyakhfa kí nǹkan ilé bá pamọ́ sọ́lọ́wọ́n bá ẹ má ṣe bẹ́ẹ̀ torí pé wà mahama yuktamullahu ya'lam gbogbo bẹ́yẹn bá ṣe wù kó fi nǹkan yìí pamọ́ sínú báyà rẹ̀ tó ọlọ́wọ́n bá máa o ìkánú àwọn aláìnígbàgbọ́ ní sọ̀rọ̀ báyìí o ìkánú àwọn ọ̀sẹ́bọ ní kọrin yìí o ó ní gbogbo bó bá ṣe wù ọlọ́wọ́n bá báyàn lọ lára fàyúdọ̀ ẹ̀ fi kìtàbì ọlọ́wọ́n bá dé tẹ́lá wọn fi sínú tíra kan tí wọ́n ń kọ tó ń kọ tí wọ́n ń kọ iṣẹ́ wa tá gbélé ayé tó ń kọ sí ọlọ́wọ́n bá fi síbẹ̀ fàyúdọ̀ ọlọ́wọ́n bó sì bá fi pamọ́ síbẹ̀ sí dọjọ́ gbéra kìyàmà liyawmin hisab ọlọ́wọ́n àdúgbọ́lọ́ ọba àdékẹ́lá kanjú jẹ́yà rẹ̀ ilé ayé àbákanáà ìkánú àwọn olórin nínú àwọn jahiliya nínú asìrù jahiliya wọ́n pè ní hatim àtọ́í ó sọ wípé amma walladhi la ya'lamu sirra ghayruhu ó ní mo fọ́lọ́ ọba búra ó ní mo búra pẹ̀lú ẹni tó jẹ́ sí pé kò sẹ́ni kankan tó ma mo sì ẹni tó yẹ́ sí pé òun ni ó gbé egun tó yẹ́ sí pé ó ju egun funfun tó ti ju nígbàtí egun yẹn bá ju òun ni ó padà gbé dìde jàmáà orin ilẹ̀ ìjẹ́ bóyá wípé a Hatim at-Ta'i òun náà nígbàgbọ́ sọ́jọ́ gbé dàkìyàmà na Zuhairu ibn Abi Salma òun náà nígbàgbọ́ sí pọ́lọ́wọ́ bá àlékẹ́lá nìkan lọ́mọ tọ́pamọ́ ó sì nígbàgbọ́ sí ọjọ́ gbèrè àkìyàmà ó sì nígbàgbọ́ pọ́nà wọn bá àlékẹ́ lọ́sàn àwọn ìyàlẹ́sàn lọ́jọ́ gbèrè àkìyàmà gbogbo eléyìí báyìí táwọn eléyìí fi rìn rẹ̀ yìí lára tàwíìdì lòun náà wà àmọ́ nǹkan tí ó sọ di mùsùlùmí òun náà ni wípé wọn nígbàgbọ́ wọn bá nìkan lọ́yẹ ká máa jọ́sìn fún wọ́n tún jọ́sìn fún nǹkan mí ọ̀pọ̀lọpọ̀ ti àwọn ẹlẹ́bọ̀ àwọn tó gbà lẹ́yìn ọlọ́wọ́n bá ẹlòmíì tó ń ma kọ̀kọ̀ yàtọ̀ fọ́lọ́wọ́n bá ṣẹ̀pẹ́ ní sọ pé amma walladhi la ya'lamu sirra ghayruhu ó ní mo búra pẹ̀lú ọba tó ń pé kò sẹ́ni kankan tó ń mọ ìkọ̀kọ̀ àbòhun nìkan jàmáà sáwọn mùsùlùmí ò ní gbà bẹ́ẹ̀ wallahi àwọn mùsùlùmí ò ní òtún gba eléyìí tẹ́ni ìgbà àwọn ọ̀gbá àwọn gbà pé lẹ́yìn ọlọ́run àìmọye èèyàn lọ́mọ kọ̀kọ̀ àwọn wòlíì àwọn ọmọ kọ̀kọ̀ àwọn ṣéwù àwọn ọmọ kọ̀kọ̀ àwọn àfá àwọn ọmọ kọ̀kọ̀ ẹni tó ń jẹ́ kó yọ pé àrí lẹ́yìn ọlọ́run ọba òun búra pẹ̀lú ẹni tó yẹ sí pé lẹ́yìn rẹ̀ kọ̀sẹ́nìkan tó mọ kọ̀kọ̀ eré báyà fi rinlẹ̀ wípé àwọn kò fáàrù kùrẹ́ṣì àwọn náà àwọn tàwíìdù kan bẹ lára wọn àmọ́ tí ò sọ wọ́n di mùsùlùmí ni pé tàwíìdù ká gbà pọ́lọ́run ọba nìkan lọ́tọ́ ká máa jọ́sìn fún la ilaha illallah tí ò sínú gbésí ayé wọn wàláhì òun ló sọ wọ́n di kèfèrí tó túmọ̀ sí pé kéèyàn náà jẹ́ mùsùlùmí lónìí jù bẹ́ẹ̀ lọ tí la ilaha illallah tí ò bá ti rinlẹ̀ nù gbésí ayé rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ṣe mùsùlùmí o ó pè rẹ̀ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ kó gba àwọn tàwíìdì yókù gbọ́ àmọ́ ibi tó jìtá sí ni pé òun gbà pé lẹ́yìn ọlọ́run ọba a tún lè ni bọ́yá àwọn wòlíì ni bọ́yá àwọn àlìjẹ̀nú ni bọ́yá àwọn màláíkà ni bọ́yá àwọn ànábì ọlọ́run ọba ni lọ́gbà pé yẹn gbogbo àkótọ́ láti máa fún níjọsìn yàtọ̀ fún ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ti délẹ́bọ̀ nìyẹn bákan náà nígbàtí anábi sallallahu alaihi wasallam tí ó wá sọ fún àwọn kèfèrí Quraysh nípa pé kí wọ́n sọ la ilaha illallah nígbàtí àwọn kèfèrí Quraysh tá kóra wọn jọ tán lọ bá Abu Talib wípé àwọn fẹ́ kí ó bá wọn bá anábi sallallahu Abu Talib wá pé ànábì sallallahu alaihi wasallam ó wá sọ fún níṣẹ́jú àwọn àgbàgbà Quraysh pé àwọn wọ̀nyí wá láti wá sọ fún rẹ̀ Abu Talib pé kó àìrẹ Muhammad pé kó dákẹ́ nípa bíbú àwọn òsà wọn ànábì sallallahu alaihi wasallam wá sọ fún yín pé kẹ́lìmà kan bẹ̀ tó ẹ́sì pé tán bá sọ wọ́n máa darí gbogbo ayé gbogbo èèyàn wọn àwọn ìwá sọ pé kí anábi sallallahu alaihi wasallam sọ gbólò yìí anábi ní qulu la ilaha illallah anábi sọ pé ẹsọ wípé kò sí ẹni gẹ́gẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún àfọ́ ìrí anábi sọ fẹ́ sọ ọlọ́run ba di ọlọ́run bẹ yọkan oṣo ni sọ fẹ́ sọ di wípé ọlọ́run ba nìkan ọlọ́run bẹ yọkan oṣo náà lásọ láti máa jọ́sìn fún ni inna hadha la shay'un ijab wọ́n ní tó gbé wá ìrìn ànábì in tó ṣe nílé mà púpọ̀ ni eré bá ló jẹ́ kúrò pé àwọn kèfèrí wọ́n gbàgbọ́ yìí tánàbí sallallahu alaihi wasallam pé wọ́n sí so látara báyìí eléyìí ni ìtumọ̀ la ilaha illallah àwọn kèfèrí Quraysh àwọn kèfèrí lásìkò ànábì àwọn náà sì tako wípé Ọlọ́run bá tọ́ láti máa jọ́sìn fún wọn tako àwọn náà gbà wípé Ọlọ́run bá ń tòótọ́ ó tọ́ ká máa jọ́sìn fún abẹ́nu tí wọ́n takò ní pé àà kọ́ wá jẹ́ pọ́nà ọba nìkan láwà máa jọ́sìn fún òun nìkan láàlé gbà àwọn náà gbà kọ́ tọ́ka máa jọ́sìn fọ́nà ọba àmẹ́kìyèsí òun nìkan àà ọlọ́run ọba nìkan ní ọmọ agbọ́ gbogbo bùkátà wa ládùn bùkátà ta ní àwọn ní láíláí la àà eléyìí báyìí nké mọ́ ni àwọn náà gbà yí pé pọ́nà ọba lọ́ẹ̀ká máa jọ́sìn àmẹ́kọ́ àwọn náà gbà pọ́nà ọba lọ́yẹ ká máa jọ́sìn fún tòótọ́ wọ́n máa kírun wọ́n máa gbàwẹ̀ bẹ̀tí wọ́n tún gbà ṣùgbọ́n wọ́n tún gbà yí pé lẹ́yìn ọlọ́run ọba àwọn ẹ̀dá mi tún ń bẹ fẹ́ẹ́sì pé ọ̀tọ̀ ká máa fún wọn níjọsìn lẹ́bi jẹ́sí pé ẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n lọ máa lọ sí di sàárì àwọn ẹni rẹ̀ wọ́n lọ máa pè wọ́n wọ́n lọ máa pè àwọn tó wà nù sàárì gẹ́gẹ́ pé kán sí àwọn nǹkan fáwọn bóyá kán fáwọn lálàáfíà bóyá kán fáwọn lọ́mọ bóyá kán fáwọn lówó bóyá kán dáàbòbò àwọn wọ́n lọ máa pè àwọn tó wà nù sàárì bẹ́ẹ̀ eléyìí báyìí ẹbọ ni kọ́lọ̀ bá kó sọ wa kú mẹ́ inú ayà tó tún wá túmọ̀ ní pé la ilaha illallah ìtumọ̀ ní pé kò sẹ́ni kankan tó tọ́ láti máa jọ́sìn fún lódodo kò sẹ́ni kankan tó lẹ́tọ̀ láti máa fún níjọsìn àfọ́lọ́wọ́n bá òun náà ni ayà Kùránì tọ́lọ́wọ́n bá ní kẹ́ sọ pé dhalika bi anna Allaha huwal haqq ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ eléyìí báyìí ọlọ́run bá nìkan lọba tó tọ́ tọ́ ẹ̀ká máa jọ́sìn fún lódodo wa anna ma yad'una min duni àti pé gbogbo nǹkan táwọn èèyàn ń pè yàtọ̀ fún ọlọ́run ọba gbogbo nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ fún ọlọ́run ọba huwa al-batilu àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ó tọ́ láti máa fún níjọsìn ni àwọn èèyàn ń fún wọn níjọsìn láì sí fún wọn lẹ́tọ̀ọ́ jọsìn ni ní ọ̀nà ti bàjẹ́ làwọn èèyàn fi ń jọsìn fún wọn tùwáyà ìjókòó yá pé ọlọ́run ọba nìkan lọba tó tọ́ láti máa jọsìn fún

méjèèjì túnmà kankaná ló túnmà sí nínú àwọn àlàyé tí a ti ṣe ni pé nínú la ilaha illallah erigun méjì ló wà ń bẹ erigun alákọ̀ọ́kọ́ òun náà ni ká fi ká gbé ìjọsìn kúrò fún gbogbo nǹkan ká dá pé gbogbo nǹkan kò sí gẹ́gẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún erigun ẹlẹ́ẹ̀kejì ni pé ká wá fi ìjọsìn rinlẹ̀ fún Ọlọ́run ọba nìkan ká fi ìjọsìn rinlẹ̀ fún Ọlọ́run ọba nìkan la ilaha kò sẹ́nìkan ká tó tọ́ láti máa fún níjọsìn illa àyàfi Allah ọlọ́run ọba Allah nìkan bákanáà nínú àwọn àyà tó túmọ̀ sí lè báyìí òun náà ni àyà tó wà nínú suratul fatiha ilé ìta máa ń kà ní gbogbo àtà ń kírun yẹn gbogbo wa la máa ń sọ gbólóhùn pé iyyaka wa iyyaka nasta'inu ìtumọ̀ pé ìwọ ọlọ́run ọba jọ́sìn fún a ní jọ́sìn fún ìwọ ọlọ́run ọba nìkan nàìbúdù láàmà jọ́sìn fún wà ìyáàkà eré ọlọ́run ọba sì nìkan nasta'inu láàmà wàrán lọ́wọ́ sọ́dọ̀ rẹ̀ lórí nǹkan tẹ́dà ò ní kápá àti ìrànlọ́wọ́ lórí ẹ̀ ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run ọba nìkan láàmà wàrán lọ́wọ́ wá lórí nǹkan tí ẹ̀dá kankan ò lè ran ni lọ́wọ́ lórí ẹ̀ àyàfi eré ọlọ́run ọba nìkan eléyìí báyìí ó ní nǹkan wí nínú suratul fatiha ìyáàkà ìrẹ́ lọ́wọ́ bá nìkan náà ẹ̀búdù láàmà jọ́sìn fún ó túnmọ̀ sí pọ́ lọ́wọ́ bá nìkan iná lọ́tọ́ láti máa fún ìjọsìn wa ìtumọ̀ la ilaha illallah lẹ́ni ẹ̀ wa iyyaka méjèèjì náà ìjọsìn náà nítorí ìsìáánà nínú àwọn ìjọsìn lọ́wà nínú àwọn ìbádà lọ́wà bákan náà gbónú ọlọ́wọ́ bá lékè látọ́sọ nínú suratul mulk aya 29 ọlọ́wọ́ bá ní qul rahmanu ọlọ́wọ́ bá ní ìrànẹ́gbọ̀n sọ fún wọn pé òun ni ọlọ́wọ́ bá ọba rahman ọba tó ẹ́sí pé ọba tí ó kún fún ìkẹ́ ọba ọlọ́pọ̀lọpọ̀ kẹ́ àmẹ́nà bíhì ilẹ̀ anẹ́bì máa sọ fún ẹ̀yin pé èmi àtàwọn sọ̀hábà mi a nígbàgbọ́ sí ọlọ́run ọba yìí o àmẹ́nà bíhì a nígbàgbọ́ sí wà aléhì tàwàkálìnà òun nìkan sì lágbára lé òun nìkan lágbára lé ìtumọ̀ ní pé lẹ́yìn ọlọ́run ọba a nígbára lé nǹkan kan mí mẹ́kó lè sọ ni jamaa gbogbo ẹnikẹ́ni tó wá so àsokọ́lé tó so pẹ́nu ọ̀nà tó wá gbára lé kóhun náà máa sọ́yàn lẹ́yìn ọlọ́run ọba só ti gbára lé nǹkan mi àbí ò gbára lé nǹkan mi a jẹ́ sí pé kò sí nínú àwọn tí àyà yìí ń bá wí nìyẹn torí pé ànẹ́bí àtàwọn sọ̀hábà wọ́n ní ọlọ́run ọba ní ìlànà máa sọ fún wọn pé ọlọ́run ọba ní òun ọlọ́run ọba ní arrahman amanna bihi sí póhun nìkan lọba tí ó tọ́ láti máa fún níjọsìn wa alayhi tawakkalna òun nìkan láti gbára lé Jamaa ìtàwọn èèyàn ń gbára lé pọ̀ nínú ilé àwọn èèyàn ní tẹ́ ń gbára lé pé yọ́ sọ àwọn níbi nǹkan ẹ̀gùn àwọn èèyàn ní tẹ́ gbára lé pé yọ́ sọ àwọn ọjẹ́ mọ́tò ni o ọjọ́ kàdà ni o ọjẹ́ kẹ̀kẹ́ ni o àwọn èèyàn ní nǹkan tẹ́ so mọ́ tẹ́ gbára lé pé yọ́ mọ̀ sọ àwọn níbi iṣẹ́ àwọn èèyàn ní nǹkan tẹ́ gbára lé pé yọ́ mọ̀ sọ àwọn kódà nínú ara wọn àwọn èèyàn ní tẹ́ jẹ sára àjẹsára tẹ́ gbára lé pé lórí wà tí nǹkan bá ń bẹ lára wọn àbúrúkò ní sáwọn lórí níbi ìka wọn àwọn èèyàn ní òka tán fi síbẹ̀ tó ẹ pé òun náà gbára lé pé yóò máa sọ àwọn ẹ bí òka yíjọlá nẹ́bì òka yíjọlá ṣètánì nìyẹn o òka múrí kan tó ẹ gbogbo sẹ́wá ní ṣe òka múrí kan péré ah subhanallah gbogbo sẹ́wá ní ṣe wọ́n sì máa pariwo wọ́n máa pe orin rẹ̀ káàkiri wọ́n máa ta lọ́jà mọ́tò wọ́n máa fi ta òka jíjọlá tábùrú bá fẹ́ ṣe tábàbúrú bá fẹ́ ṣe àwọn òkà yóò fọ́ wọn lápẹẹrẹ pẹ̀lú pípọ́ ọmọ gbóná máa wọn lọ́wọ́ so ibà ìlísì débi pé ẹlòmíì ti bá ń lọ ọ̀rìn àjò nǹkan tán fún gbégbọ́ ọmọ fi sọ́ra tó bá gbàgbé ẹ̀ sílé yóò sọ fún dírẹ́bà pé ibi tó dé òun kọ́ sọ òun kú kọ́ sọ òun kalẹ̀ òun gbọ́dọ̀ padà sílé kóun lọ mú tí òun gbára lé pé yóò sọ òun lọ yóò sọ òun bọ̀ wàláhì àwọn eléyìí àwọn mùsùlùmí náà ni o àwọn tó ń pè àwọn mùsùlùmí náà ni o àwọn èèyàn gbára lé pé nǹkan kan ni ó bá wọn máa tà lọ́jà wọn eléyìí báyìí ẹ lọ sọ́dọ̀ àwọn tí ń tajà wọ́n ní àwọn nǹkan tí wọ́n lọ ń ṣe lọ́dọ̀ àwọn àfà láwọn nǹkan tí wọ́n bá wọn dì wípé àwọn nǹkan wọ̀nyí ni àwọn nǹkan wọ̀nyí ni ó máa mú ọjà wá fún yín wallahi gbogbo eléyìí báyìí àìgbára lọ́lọ́run bá ní àwọn èèyàn ní tán gbára lé lórí wípé yóò máa mú àrísìkí wá fáwọn yóò gbà sí kankan ìbá ń bẹ lára àwọn àwọn òní káwọ́ná gbogbo àti bá ń bẹ lára àwọn àwọn òní tòsí orisi àwọn nǹkan làwọn èèyàn gbára lé yàtọ̀ fún Ọlọ́run Ọba ilé báyìí ẹbọ ni ká gbára lé nǹkan míì yàtọ̀ fún Ọba o Na kí wá ní ipò la ilaha illallah a ṣe gbọ́ àgbọ́yé àwọn a àǹfààní oríṣiríṣi àwọn ipò tó ga ní ń bẹ fún látọ̀dọ̀ oríṣiríṣi àwọn èso tí ò ṣe ká òun náà ní ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run ọba kò sí nǹkan tó fà á tí ipò fi tó báyìí lọ́dọ̀ ọlọ́run ọba síkè bá ṣe rí pé títóbi kálímà yìí lọ́dọ̀ ọlọ́run ọba náà lọ́fà àti títóbi nǹkan tí kálímà yìí ń tọ́ka sí òun náà ni pé ìjọsìn fún ọlọ́run ọba nìkan ṣoṣo bí nǹkan yìí ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run ọba òun náà lọ́fà ló fi jẹ́ sí pé kálímà yìí náà ní ọlọ́wọ́ bá ní wà máa khalaqtul jinna wal insa ọlọ́wọ́ bá ní èmi ọ̀dá àwọn èmi ọlọ́wọ́ bá ní ìdá àwọn èèyàn àwọn àlùjànnú àtàwọn èèyàn nítorí nǹkankan tó yàtọ̀ fún kama jọ́sìn fẹ́mi ọlọ́wọ́ bá so nítorí tó ga jù lọ́dọ̀ ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ní kíláàsì torí ẹ̀dá yé tó ìtorí ẹ̀dá kìyàmà tó ìtorí ẹ̀dá sánmà àtilẹ̀ tó ìtorí ẹ̀dá èèyàn àtàlùjànnú tó ìtorí ẹ̀dá iná àti àlùjánnà tó ìtorí ẹ̀ṣẹ̀ jihadi lófin òun

tó ṣe fún àwọn ẹrú ẹ̀ nítorí pọ́lọ́wọ́ bá lékelá fi wọ́n mẹ́nà lọ sí di kálímẹ̀rí nítorí ìlọ́lọ́wọ́ bá lékelá fi sọ nínú sọ́rọ̀tù náhìlì ọlọ́wọ́ bá lékelá sọ wípé ọlọ́wọ́ bá lékelá ti ìdẹ̀ra la ilaha illallahi ìdẹ̀ra ìfini mẹ́nà lọ sí di la ilaha illallahi ọlọ́wọ́ bá ti síwájú àwọn ọlọ́run bá lóhun ọlọ́run bá lóhun máa ń sọ àwọn màláìkà kalẹ̀ pẹ̀lú rúhù láti àṣẹ ọlọ́run bá ala man yasha'u min ibadihi lórí in tí ọ̀wọ́n ọlọ́run bá lékẹ́lá bá fẹ́ lé lórí òun sọ àwọn màláìkà lé lórí lórí àwọn tó bá wù òun nínú àwọn ẹrú òun ọlọ́run bá ìtumọ̀ ní pé wáyù òun ọlọ́run bá lòun máa ń fi wáyù ìmísí láti sámà lòun máa fi ń rán àwọn màláíkà sí àwọn tó bá wu òun tóun bá sàlẹ́sàánú àwọn ẹrú òun tí sí àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá and anziru wípé kí àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá yìí òun rán àwọn màláíkà pẹ̀lú rúhù pẹ̀lú wáhíù sí àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá tóun sàlẹ́sàánú àwọn ẹ̀dẹ́ an anziru ẹlọ́mọ ìkìlọ̀ fún wọn pé annahu la ilaha illa illa Allah annahu la ilaha illa ana ẹlọ́mọ ìkìlọ̀ fún wọn pé kò sí ọba kan tó tọ́ láti máa fún níjọsìn àfihàn mi ọlọ́run bá nìkan o ẹlọ́mọ ìkìlọ̀ fún wọn pé wọn gbọ́dọ̀ jọ́sìn fún kankan mi yàtọ̀ fẹ́mi ọlọ́run bá o ẹgbọ́dọ̀ máa kìlọ̀ fún wọn pé wọn gbọ́dọ̀ láti sọ́kẹ́ pé ìjọsìn tọ́sìn kankan mi àyàfi èmi ọlọ́run bá subhanallah ọlọ́wọ́n bá ní òun máa ń rán àwọn màláíkà sáwọn ànábì ọlọ́wọ́n bá nítorí àlámọ̀rí ibi tó garí lọ́dọ̀ ọlọ́wọ́n bá ó máa ń rán wọn nítorí àlámọ̀rí pé kí wọ́n wá sọ fún àwọn àwọn ànábì ọlọ́wọ́n bá bẹ́ ká máa kìlọ̀ fún àwa tọ́lọ́wọ́n bá rán wọn sí nípa wípé kágbà wípé ọlọ́wọ́n bá nìkan náà lágbọ̀dọ̀ mọ́ jọ́sìn fún kán máa kìlọ̀ fún ẹwọ́ bí tọ́rọ̀ pàtàkì lẹ́rọ lọ́wọ́ba la ilaha illallahu yìí lára àwọn àǹfààní ẹ̀ àti ara wọn láti ń bẹ fún òun náà ni pé òun náà ni al-urwatu wuthqa okùn tó yí sọ́lọ́wọ́ba àlékẹ́lá ní kájì mọ́ ẹ̀ ọlọ́wọ́ba àlékẹ́lá sọ nínú suratul baqara aya 256 ọlọ́wọ́ba ní faman yakfur bit-taghut ọlọ́wọ́ba ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ó tẹ́ kèfèrí sí ìjọsìn fún ànábì Ìsá ó tẹ́ kèfèrí sí ìjọsìn fún Uzayr ó tẹ́ kèfèrí fún ìjọsìn fún Ọ̀ṣun-Òṣogbo Ṣàngó Ògún Ọya ó tẹ́ kèfèrí sí ìjọsìn fáwọn ṣéhù àwọn wòlíì ó tẹ́ kèfèrí sí ìjọsìn fáwọn màláíkà ó tẹ́ kèfèrí sí ìjọsìn fún àwọn ànábì Ọlọ́run Ọba Ọlọ́run ni wà yu'min billah tó wá nígbàgbọ́ sípọ́ lọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ mọ́ jọ́sìn fún yàtọ̀ fáwọn tàkàí fàkọ́dí stamsaka bil urwatil wuthqa ọlọ́run bá níwẹ̀ ní bẹ́ẹ̀ ti gbámú ní gbígbámú tó ní agbára àlòrúwẹ́tùrú sọ wọ́n ní ìtumọ̀ àlòrúwẹ́tùrú sọ tẹ́ni ìgbámú orílẹ̀-èdè ni ẹ ló ti dìrọ̀ mọ́ la ilaha illallah gbogbo ẹnikẹ́ni tó bá gbà wípé a gbọ́dọ̀ jọ́sìn tó ṣe kèfèrí sí ìjọ́sìn fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba gbogbo táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ fún ọlọ́run ọba tó ṣe kèfèrí sí pé èmi ò nígbàgbọ́ páwọn nǹkan yìí tọ́ láti mọ jọ́sìn fún wọn tó wá nígbàgbọ́ sí pọ́lọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ máa jọ́sìn fún ọlọ́wọ́ bá nírú ẹni bẹ́ẹ̀ òun ló gbá la ilaha òun náà ni àlọ́wọ́ láǹfì sọ́ọ̀mẹ̀ láà ọlọ́wọ́ bá ní kò sí jíjá fún gbogbo ẹnikẹ́ni ẹni náà ò ní jápò nù kí ọlọ́wọ́ bá ẹni náà ò ní jápò nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá ẹni náà ò ní jápò nínú àánú ọlọ́wọ́ bá gbogbo ẹnikẹ́ni tó bá gbá kálímẹ̀ yìí mú wallahu sami'un alim ọlọ́wọ́ bá sì ní ọba tí ń gbọ́ gbogbo táwọn èèyàn ń wí ni ìkánú àwọn sọ̀hábà tẹ́pẹ̀ ní Sa'id bin Jubair òun ni ó tú àyà ibẹ̀ ìkánú àwọn sálàfù jàre ìkánú àwọn mẹ́kíwà àwọn sọ̀hábà tẹ́pẹ̀ ní Sa'id bin Jubair òun ló tú àyà ibẹ̀ pé al-urwatu sọ́tọ́lọ́wọ́ àti Ad-Dhahhak ìkánú àwọn mẹ́kíwà àwọn sọ̀hábà lónà Ad-Dhahhak òun náà nínú àwọn tó tú àyà yìí síbi pé al-urwatul wuthqa la ilaha illallah nìyẹn bákan náà òun náà ni al-ahadu alladhi dhakarahu Allahu azza wa jalla idh yaqul òun náà sì ni àdéhùn tó ga tó kẹpa tọ́lọ̀wọ̀n bá lékẹ́ láń wí fún wa níbi tọ́lọ̀wọ̀n bá lékẹ́ láti sọ wọ́n ní ní kápá àti ṣe ìsìpẹ̀fẹ́ nìkẹ́kẹ́ lọ́jọ́ gbé dẹ̀ kìyàmà ilá ọlọ́run bá ní kò sí ẹ̀dá kankan àtàwọn màláíkà ní o àtàwọn ànábì ọlọ́run bá ní o àtàwọn wòlíì àtàwọn ṣéwù ní o kò sẹ́ni kankan tó tó bẹ́ẹ̀ láti bọ́ síwájú ọlọ́run bá sí pẹ́ẹ́ni kankan ilá mẹ̀nìtàkọ̀dà ìdá rọ̀hmẹ́ni àhàdà ọlọ́run bá ní àyàfi ẹni tó bá gbé àdéhùn látọ̀dọ̀ ọlọ́run bá ọba arọ̀hmẹ́ni nìkan ni ó ahadu wíbáyìí òun náà ni gbogbo ẹnikẹ́ni tí la ilaha illallah dúró gẹ́rẹ́gẹ́ tó bá dúró dédé ní ayé tí ò kó sí tó bá la ilaha illallahu rẹ̀ jẹ́ tó sì kúlé lórí àwọn wọn ní nìkan náà ni wọ́n ní kápá àti sípẹ̀ èèyàn lọ́jọ́ gbé lọ́kìyàmà ajẹ́ sí pé yìí tí ó mú èèyàn sípẹ̀ èèyàn lọ́jọ́ gbé lọ́kìyàmà òun náà ní ká ṣe kíni o òun náà ní ká wà lórí la ilaha illallah naam alimam ibn abbas radiyallahu anhu nínú àwọn ọmọ kéwà nabi sallallahu alaihi wasallam ni kọ́nà bá kọba yọ́nú súnmọ̀ àti bàbá rẹ̀ fámílì ànábì sallallahu alaihi wasallam ló sì jẹ́ ó ní ahadu tọ́nà ọba àlékẹ́lá ń wí bí báyìí hiya shahadatu an la ilaha illallah òun náà ni kí ẹ jẹ́rìí pé kò sí ẹni gẹ́gẹ́ tó tọ́ láti máa jọ́sìn fọ́yà fi ọlọ́wọ́ bá Allah nìkan wal bara'atu min al hawli wal quwwati illa billah kí wọ́n sì bọ́pá bọ́sẹ̀ fún òun bí wípé a ní ọgbọ́n láti wọ àlìjẹ́nà kágbà wípé a ní ọgbọ́n láti fa oore fúnra ara wa a ní ọgbọ́n láti ti aburú jìnà sí ara wa a sì ní agbára láti fa oore wá fúnra wa ní túláàsì a sì ní agbára láti gbé ìnira kúrò fúnra wa àti gbé aburú kúrò fúnra wa illa billah àyàfi pẹ̀lú kágbára lé ọlọ́run ba nìkan kò sọ́gbọ́n tá a lè gbọ́n tá a lè fi ṣera wa láǹfààní tọ́lọ̀run ba nìkan láwọn ò ní ṣe wa kò ìsọ́gbọ́n tá a bẹ́yẹn bá wù bẹ́ẹ̀ lọ kéèyàn jólógùn o lágbára láti ti aburú ọlọ́wọ́ bá dànù ọba sì jólógun jù bẹ́ẹ̀ lọ ọ lágbára láti ṣera rẹ lóore ọ lágbára láti rọrọ ẹ lọ́rọ̀ ọ lágbára láti fún rẹ lọ́mọ ọ lágbára láti fún rẹ ńlàkáyè ọ lágbára láti fún rẹ lárísìkí ọ lágbára láti fún rẹ nímọ̀ ọ lágbára láti dáàbò rẹ wa alla yarjuwa illallah a sì gbọ́dọ̀ máa rán kan oore lọ́dọ̀ nǹkan kan àyàfi ọlọ́run nìkan ọba ọba tó gbọngbọ́n ọba ọba tí a ó ọlọ́run ọba ọba ọba tó gbọngbọ́n a àǹfààní kẹta nínú àwọn àǹfààní tí ilaha tí ó máa so tí ó máa ṣe nínú ìgbésí ayé wa òun báyìí tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògbó ọba kọ́lọ́run a máa tẹ̀síwájú láti àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àǹfààní tí la ilaha illallah tí ó máa ṣe fún wa abẹ́lọ́wọ́n bá àlíkẹ́lá kọ́lọ́wọ́n bá kí ó mú wa dúó lórí la ilaha illallah kọ́lọ́wọ́n bá kí ó ṣe la ilaha illallah kọ́lọ́wọ́n bá kó sì jẹ́ kí ó jẹ́ sí pé ọ̀rọ̀ tá sọ kẹ́yìn kú lórílẹ̀ ayé la ilaha illallah gbólóhùn la ilaha illallah kọ́lọ́wọ́n bá kó la ilaha illallah gbogbo àwọn ọ̀rọ̀ téèyàn sọ àwọn iṣẹ́ tẹ́yìn ó ṣe àwọn àdìsọ́kàn tẹ́yìn ó ní tí yóò abá la ilaha illallah jẹ́ mọ́yàn lára tí yóò sì máa rò pé yẹn wà lórí la ilaha illallah kọ́nà mọ́jà lè ní láíláí kọ́nà jẹ́ kí á mọ̀ láburú wọ́n béèrè pé wọ́n ní nípa ọ̀rọ̀ òka wọ́n ní àwọn wá pẹ̀lú àwọn àgbàlagbà lọ́jọ́ kan tí wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn wọ́n láwọn àgbàlagbà yìí wọ́n wá ń wọ́n wá ń ṣèbẹ̀nu àtẹ́lu ọ̀nà tí àwọn èèyàn ń gbà láti ṣe family planning àbí láti fi àbí láti fi child spacing láti fi àlàfo sí àárín ọmọ bíbí pé abímọ kàtán àtúnfẹ́ tètè bímọ mí ìtẹ̀lé torí kí obìnrin náà kára rẹ̀ kégun rẹ̀ lélẹ̀ dáadáa wọ́n ọ̀nà ayé òde òní táwọn èèyàn ń gbà bí a ń lo kọ́ndọ̀mù ni rọ́bà dáàbòbò ni bí a ń ṣe azlu ni eléyìí ó ti pẹ́ òun náà ni pé nígbà tí nǹkan ọmọkùnrin bá fẹ́ jáde lára yàn kéèyàn wá kéèyàn wá yọ ara yàn kó ní ààyè ibi tí nǹkan ọmọkùnrin yẹn fẹ́ dà sí kéèyàn dà sí lẹ́lẹ̀ wọ́n ní wọ́n wá ń bẹnu àtẹ́lu àwọn ọ̀nà yìí wọ́n wá ní à ah, kàrà tí yóò fi lu àwọn ọ̀nà yẹn ọ̀nà kan bẹ táwọn àgbàlagbà máa ń lò tọ́ da òun náà ni pé òkà kan bẹ tọ́ pé téèyàn bá ti fi sọ́wọ́ tó bá ti fi òka nì sọ́wọ́ gbogbo ìbálòpọ̀ tẹ́ bá bóbìnrin yẹn ṣe kò ní doyún wọn ní ṣẹlẹ̀ báyìí náà sọ́wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ wípé òka kan ń bẹ tó gbára lé pé òka yìí ni ó dènà oyún òka yìí ni jẹ́ kó obìnrin lóyún gbogbo àkíkà tó fi tóka ìbá ń bẹ lọ́wọ́ obìnrin obìnrin yóò ní lóyún ṣé bá irú ẹni báyìí ó ti ṣẹbọ nìyẹn ṣé bá nìṣù tó bá gbà wípé ọlọ́run ọba ni ò ní jẹ́ kó lóyún àmọ́ òka yìí kẹ̀jẹ́ sábàbí bígbà téèyàn bá lóògùn ẹgẹ́ bígbà téèyàn bá ní à ẹ yìí tóbìnrin bá lo tébílẹ̀tì yẹn tí tébílẹ̀tì yẹn tó ṣiṣẹ́ tán bóyá oṣù kan ni òòbá lùpọ̀ téèyàn bá ń ba ṣe kò ní doyún kí wọ́n á gbà pé ọlọ́run ọba ni òfun lóyún àmọ́ tébílẹ̀tì yìí kẹ̀jẹ́ sábàbí tí wọ́n bá yẹ pé bẹ́ẹ̀ ni lèyẹn bá gba òka gbọ́ ẹbọ kékeré nù náà pè ní ṣírkùn aswọ́ọ̀ kí lọ́pàá torí pé kò sínú àwọn sábàbí tá a lè lò àmọ́ tí yẹn bá gbára lé pé òka igẹgẹsẹ̀ òun ni ó dè lóyún ni òun jẹ́ kéèyàn lóyún ẹbọ ńláńlá tó gbé jáde kúrò islam nìyẹn so ibà nísìn so àlàyé yẹn nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní nípa àwọn nǹkan àsokọ́lé àwọn wá ní níbi nǹkan àsokọ́lé tá a sọ pé bí yẹn bá so nǹkan kọ́lé tó sì gbára lé fóun ní ọ̀sán òun yìí wípé bọ ni wọ́n wá ní kéèyàn fi ajá sọ́lé ńkọ́ àbí kéèyàn gba ọlọ́dẹ wọ́n lẹ́nu tó gbọ́ lọ́dẹ àbúfajá sọ́lé pé àwọn ajá ẹjọ́ yìí àbọ́lọ́dẹ ni ọmọ sọ́hun wọ́n ní sóhun náà wà mẹ́ náà ọ̀nà méjì ló kó sí téèyàn bá gba ọlọ́dẹ àbófi ajá sọ́lé ó fajá sọ dúkìá rẹ̀ wípé ọlọ́wọ́n ọba ní ọba mi sọ dúkìá yìí o àmọ́ mo fi ajá yìí àtọ́lọ́dẹ yìí ti sábàbí tọ́lọ́wọ́n ọba àlékelé ó lò láti bá mi sọ dúkìá mi nítorí pé gbogbo alámọ̀ yìí pé ebi máa ń pa ni ebi lára nínú sèyàn ni a sì mọ̀ pọ́lọ́ ọba n'ime máa ń yóyàn àmọ́ sábàbí tọ́lọ́ ọba àgbékẹ́ láti sí lára òun náà ló ń jẹ jẹun nítorí wípé ọlọ́run ọba àgbékẹ́ láti sábàbí ayọ sára oúnjẹ èyí ò mẹ́ni kankan náà pè a inú tí báyẹn ni ọba àdékẹ́lá fi sábàbí rẹ̀ ń gbẹ sí inú ẹ̀ lómi wá káwá mú mi nítorí ọba fi rẹ̀ ń àmọ́ ká gbà pé òun bẹ ilẹ̀ ìgbà ọ̀dọ́ náà ní ti wá àmọ́ lọ́wọ́ bá nìkẹ́lá wá fi okùn fa ìrẹ̀ ìgbẹ́ sára omi yìí kò burú bẹ́ẹ̀ náà ni ká fajá sọ́lé àbí ká gbà ọlọ́dẹ ká gbà ipá náà bá gẹ́gẹ́ ní ọ̀sọ̀ dúkìá ẹni ká gbà ipá náà ni pé kí a gbà ọlọ́dẹ àbí kí a fi ajá ká fi sọ nǹkan yẹn téèyàn kìí náà ni ọsọ dúkìá yẹn ajá gẹngẹ ni ọ̀sọ̀ ọ̀dọ̀ ajá gẹngẹ ni so ti wá ọ̀dọ̀ ni jó ti wá náà bá lórí ọrọ ajá lórí ọ̀rọ̀ ẹbọ iná ìyẹ́dẹ lórí ajá lórí iná kí ẹ gbà pé ah bàbá ní pọ ah ni tó fún gbogbo yìí ti báyìí ni ẹ̀tọ́ bá ní airport ẹ̀tọ́ èmi máa wọ èèyàn bẹ́ẹ̀ nípa níjọ́ kan ń ṣe meeting community àwọn sọ pé èmi nìkan kọ́ gbọ́ àwọn àtàwọn mẹ́fọ́ wá ní à onídìkadà wọn láàmú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pa kódà àtàwọn gbọ́ ọlọ́dẹ kan ti tó ọlọ́dẹ kan lè sọ ògbó lọ rìn ó wá ń dákọ̀ ọlọ́dẹ náà pé òun nìkan ni ó pèrè káàkiri bẹ́ẹ̀ kágbàgbọ́ bẹ́ẹ̀ pé ọlọ́dẹ òun nìkan ọ̀dọ́ rẹ̀ ní só ti wá tọrọ lágbára ẹbọ nìyẹn àmọ́ ká sì yàn sọ nǹkan pé mọ́ bá ń nǹkan yìí mọ́jẹ́ kéèyàn débẹ̀ sẹ́wọ́n pé èèyàn lè sọ yá màmá bọ̀ wo èdè yẹn débẹ̀ àmọ́ àgbàkọ́dọ̀ ọlọ́wọ́n bá ní só ti wá ọlọ́wọ́n bá gẹ̀ ní sọ nǹkan yẹn tí péyàn tó fi sí yé bẹ̀ yẹn sọ́lọ́wọ́n bò lè gẹ̀ ní ẹ̀ sọ́lọ́wọ́n bò lè méyàn míì tó ní agbára jù lọ wá so yóò fi jẹ́ sí pọ́lọ́wọ́n bá ní ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní só ti wá tó wáyé pa bá gbà bẹ́ẹ̀ kò sí láì fi àmọ́ tá bá gbà pé lọ́dọ̀ àwọn nǹkan yìí lẹ̀ só ti wá ó dẹ̀bọ̀ nìyẹn wallahu a'lam. Wa alaikum salam. torí mo rí ìyàn lọ pé àtẹnukù ti gbọ́ ilé ìjọ mẹ́ta wọ́n gbà tó dé láti mẹ́ta náà tó ń yíjọ rẹ̀ fún mọ́ kíláàsì kò gbé ọwọ́ ẹ̀ táyà mi tí ìgbọ́ táyà yẹn wò wà ìfọ́tàǹtì ẹlẹ́kìjì ẹlẹ́kìjì wọn zúrì tó látà mẹ́rin àwa ti kí mẹ́ta wà á rántí ti ẹlẹ́kẹ̀rin wà á sálámọ̀ àwa ti wà á nìyà ìmáàmù yòókù sáà ti àwọn akọ fún pé àdìdí wọn wá ti ìgbàlódé san àwọn aná akùnrin tẹ̀sẹ̀ àyọ̀ ń lájọ wà ní sámọ̀ wulẹ̀ lájọ ká tó gbogbo ìrìn kí irú òun dá nàìjíríà ní kí. náà wọ́n lálákọ̀ọ́kọ́ ni pé kéle ọfà tánàbí sallallahu alaihi wasallam fi ń ká ọmọ yà lórí ọ̀rọ̀ wọ́n ní nǹkan tó fà táwọn fi bèrè bèrè ni pé àwọn èèyàn kan tó lọ sí hajj tó sì darí gbàtí tó ń kírun náà lẹ́yìn hajj náà ń dáwọ́ lẹ̀ ni àwọn tí wọ́n wọ́n pé bóyá kó tó lọ hajj kò gbọ́yé ni nígbà tó wá sí hajj dé náà nǹkan pé ìntọ́ pátá níbi sọ́lá sílá fi ń ká ọmọ yà lórí irun ni pé bọ́lọ́wọ́ bá àlékẹ́ láti kọ́ pé kọ́ máa kírun nìyẹn ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá ló pa láṣẹ pé tó bá fẹ́ kírun kọ́ máa káwọ́ rẹ̀ ọwọ́ ọ̀tún kọ́ máa gbé lórí ọwọ́ òsì kó sì máa kèyí sí anabi sallallahu alaihi wasallam nìkan lọ́wọ́ bá nìkan lápá aláṣẹ bẹ́ẹ̀ gbogbo àwọn anabi tó ti kọjá lọ síwájú wọn síwájú anabi wa muhammad náà báwọn náà ti máa ń kírun nìyẹn wọ́n papọ̀ níbi kákáwọ̀ tó sórí ọwọ́ òsì kágbé láyà nítorí ẹ̀rọ jẹ́ pé nínú hadithu tó wà nínú sunanu nasa'i hadithu kan tí ó wà nínú sunanu alimamu nasa'i anabi sallallahu alaihi sọ fún wa pé nahnu bí anádọ́a yẹ̀mínàna bí ká máa gbé ọwọ́ ọ̀tún wa lé ọwọ́ òsì wa aláyà sáàrìnà ká máa gbé lọ́wọ́ òsì wa ká sì máa gbé méjèèjì lórí àyà tó súnà nábì nìyẹn tó tá bá wá rẹ̀ èèyàn kan tí ń kírun ti ń dawọ́lẹ̀ irú ẹni báyìí kò tí ì lágbọ́yé bá àti kírun tó nìyẹn nítorí ká nábì sallallahu alaihi sọ pé sallu kama ra'aytumuni usalli anábì ní ẹ kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe rí tèmi anábì kírun ìdáhùn ìbéèrè ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní òun náà ni pé nàám ìrun zuhur wọ́n láwọn ń kírun zuhur wọ́n ní nígbà táwọn akírọ́kẹ̀ ẹlẹ́ẹ̀kẹta táwọn kírọ́kà kẹta ìmáàmù wá jókòó ó ṣe àtáyá ó sì sálámà ìmáàmù rò pé àwọn ti kí mẹ́rin ni àwọn wá sọ fún ìmáàmù pé à mẹ́ta làwọn kí tẹ̀bi sálámà o wọ́n wá sọ wípé àwọn sọ fún ìmáàmù pé ọ̀dà ilé ah, tẹwà kí wọ́n ni mọ́m bá nígbàtí mọ́m wá rí bẹ́ẹ̀ mọ́m bá mú rákà ẹyọ kan tó kù yẹn wà bí wọ́n wá forí kalẹ̀ bàjí lẹ́yìn tẹ́sálámà tán wá forí kalẹ̀ àwọn sọ fún mọ́m pé àà ah, ah, kọ̀bìlì ló yẹ kẹ́ forí kalẹ̀ ẹ bá dín òkú ni kọ̀bìlì ló yẹ kẹ́ forí kalẹ̀ ìgbà tọrọ ni wá dàrú mọ́m lójú mọ́m wá rí ọ̀dà lára àwọn nǹkan tí kéèyàn tó bọ́wájú kírun fáwọn èèyàn nítọ́ gbọ́dọ̀ mọ̀nú o àmọ́ lónìí àwọn èèyàn ti láyà à ń sáré bọ́wájú gan ẹlòmí ò mọ̀ dájọ́ kọ̀bílí kọ̀ mọ̀ bàdí kọ̀mọ́ tó tóun ṣe kọ̀mọ́ tó bàrún jẹ́ ẹ́ nítorí pọ́sí àti pè láàfà aládùúgbò wọn <laughs> òun náà lábọ̀ wájú rẹ̀ ni ó sì láwọn èèyàn tó yẹ so ọ̀rọ̀ ìdàrú mọ́ mọ́ lójú ìmọ̀ wa ṣe pé ókè ẹjá kírun kí ọ̀rọ̀ ni ó tí tó ká kírun kí ṣe rí bàdí tí màmú kíhun ohun gangan lọ́tọ́ láti fi ṣètara ń tọ́sà rẹ̀ sí ẹ àmọ́ ń gbà tẹ́yìn tí wọ́n fẹ́ pọ̀ bùrú ni ńgbà tí ò dá lójú tí ò ní máa ń pa rẹ̀ ọba dàrú mọ́ lójú irú ẹ̀ náà ṣẹlẹ̀ sánẹ́bí sallallahu alaihi wasallam hadithu dhul yadayn ìkẹ́mẹ́rẹ́ àwọn sàhábà hadithu ẹ̀mẹ́nu Bukhari àti Muslim wọ́n pè lọ́fí pè ní zúríyà dé ṣe gbọ́n nìkan kọ́ lọ́wọ́ méjì náà sọ̀hábà àmọ́ ìfẹ́ wọn méjì tiẹ̀ yàtọ̀ sọ́wọ́ méjì àwọn yòókù wọn ní zúríyà dé wọn lọ gba òun ní hadith rẹ ni. so lẹ́yìn anabi sallallahu alaihi wasallam anabi wa kírun anabi kírun zuhur anabi wa kí ní raka méjì ibi tá a parí ẹ̀ sí náà nílé pẹ̀lú gbọ́dọ̀ wàwá anabi wa kí raka méjì anabi wa sálámà àwọn yẹn wá ń bẹ̀rù pé káwọn má béèrè zuliyade ni wọ́n bí anábì lérí pé anábì ṣé ọlọ́run bá ti dírun kù fún wa ká máa kí ní rákà méjì ní àbò sàṣìṣe anábì ní ọlọ́run ò dírun kù rákà méjì bẹ́ẹ̀ ni sì sàṣìṣe àwọn sábà ní tó bá jẹ́ pé ìhùn ni anábì méjì lẹ́kí o anábì sallallahu alaihi wasallam wá kí méjì tó kù sẹ́yìn pé bí ẹni tó kí mẹ́ta náà ni bàtàbí sallallahu alaihi wasallam wá kí méjì tó kù anábì Wa sálámà wá forí kanlẹ̀ bàdí wá se wá sálámà so tí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ sí wa bí a sì yanjú ẹ̀ nìyẹn so abẹ́lẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك